الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما دوبة فلان وبا أبا tó tó jẹ́ kí ọjọ́ òní yìí kó tó sojú wa onílọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù Ramadan ọdún 1442 tó sì dédé 2021 ní ọdún kejì kòró ọlọ́run bá tuntun jẹ́ kọjọ́ òní yìí kó tó débà aláyé ó débà aláyé ó débà kò lálàáfíà ara à ń bẹ̀rẹ̀ kọjọ́ ọkọjáre kó jẹ́ ká gba àwẹ̀ náà kó ká gba nírọ̀rùn kó já gúnlẹ̀ láyọ̀ bá a sì ń gba lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run à ń bí ọ́ o dákun má fi sin wa dèwà mọ́lẹ̀ o lórí ọ̀dọ́ náà bá ohun tá a gbéyẹ̀wò lónìí gẹ́gẹ́ bí ìṣesí wa níṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré òun náà ni ọ̀rọ̀ míì tó ṣe pé àwọn èèyàn tó ń béèrè nípa rẹ̀ pé yóò da kákó sọ̀rọ̀ lórí ẹ̀ ká sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ káwọn tó gbọ́ yé díẹ̀ sí kí sì lọ̀rọ̀ náà òun dẹ̀ lọ̀rọ̀ ni fọ́tò yíyá fọ́tò yíyà ẹ̀yìn ẹ̀yìn mi ẹ máa wọ pé kí la tún bá lọ ọ̀rọ̀ fọ́tò àwọn èèyàn ni wọ́n ń béèrè o ní béèrè pé à ń gbọ́ ọlọ́tún àwọn ń gbọ́ ọlọ́sì pé káwọn máa yà fọ́tò káwọn máa yà fọ́tò sí fọ́tò ń bẹ ló jẹ́ yà níbi ìsìn rẹ̀ lẹ́nu pé kò sí fọ́tò kí náà á di pé ká máa yà fọ́tò ṣùgbọ́n a rí i pé kí wọ́n tọ́jọ fọ́tò àti fọ́tò kìyà sí là ń pè bẹ́ẹ̀ yẹn o ọjọ́ra wọn ohun tó jọ fọ́tò ń bẹ ló jẹ́ ànábì Musa alayhi salam ànábì sì ṣe ilé ìwọ̀fọ̀ wa so látara bẹ́ẹ̀ fọ́tò yíyà tó jẹ́ ìtawà náà mọ̀ yẹn wọ́n ṣe ilé ìwọ̀ àyàfi tó bá yà àyà pé níbi dọ̀rúrí ọmọ mi ń ṣe ọjọ́ òbí òdìlọ́pọ́dún kan àyà fọ́tò so ẹlòmíì lórí Facebook yóò máa kíyàn àpò ojúmọ́ yóò gbé fọ́tò rẹ̀ bẹ́ẹ̀ lórí Facebook gbogbo ayé ọmọ rí ẹlòmíì ń yóò gbé fọ́tò rẹ̀ síbẹ̀ láàárọ̀ jùmọ̀ òun fi ń kí àwọn èèyàn kí lọ́rọ̀ ẹ̀sìn lórí ẹ̀ ọ̀rọ̀ níbi ọmọ ọmọ sàálà sàn tó wà lórí fọ́tò lásán tó ńlá láàfíà gbá àdéhùn tó tó mẹ́ẹ̀ẹ́dógún ni kódà tó lé mẹ́ẹ̀ẹ́dógún kódà táyé bá ń bẹ fún wa dáadáa ara yìí ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ tó tó àdéhùn tó lé mẹ́ẹ̀ẹ́dógún kódà tó tó seventeen nínú àdéhùn tá a ni àdéhùn àbílẹ̀ ibùdó mọ̀ sàn abdullahi náà sọ pé mo gbọ́ tó sí ọlọ́run bá ti sọ báyìí pé iná àṣẹ́dà nẹ́ẹ̀sì àdábán indallahi yawmal qiyamah al-musawwirun ẹni tó le jù níyà nínú àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ ìwúdà kìyàmọ̀ yàwòrán yàwòrán ni o ọ̀fọwọ́yà ni o òfin jìnnìyà ni o òun orí òfin yà á àwọn ló le jù níyà lọ́jọ́ ìwúdà kìyàmọ̀ afá Bukhari àti nígbà tí wọ́n Muslim gbé ní àdìs two thousand one oh nine afọwọ́ Abu Juhaifa òun náà ṣàlàyé pé ànábì ọmọ sàrà lẹ́hà àǹsámánì dẹ́m ọkọ̀ fún wa ká máa gba owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ ká máa gbà ìtẹ́ lọ fẹ́ jẹ́ lẹ̀ kéèyàn wá gbowó rẹ̀ kọ́ lọ́ọ́ fi jẹun ó sọ ọlọ́run bá kọ́ ọ kéèyàn máa gbowó ẹ̀jẹ̀ o ọ̀sámánì kẹ́lìdù ọkọ̀ fún wa ká máa ta ajá ó sọ ọlọ́run bá kọ́ fún wa lórí ẹ̀ wákàtí náà wákàtí bẹ́ẹ̀ àti owó aṣẹ́wó owó obìnrin tó tẹ̀dí ilẹ̀ owó tó gbà ń bẹ̀ ká máa fowó ẹ̀ jẹun wà láàrin àkìlò rìbá ó sì gé ìbùfẹ́ tí bá ń jẹ rìbá ọmọ òkìlà o àtẹ̀ntẹ̀ pé bá jẹ́ wàlíwá ṣìmà àti ẹni tó ṣe pé ń fi ara wàlímùsítà òṣìmà àtẹ̀ntẹ̀ pé wọ́n bá fin wàlímùsọ̀ wérò àtàwọn yàwòrán yàwòrán ó sì ọlọ́run gbé fún wọn Bukhari ló gbé jáde fún wa nínú hadisi agbóyé bẹ̀ pé wàlìmọ̀sọ̀wẹ̀ àti ẹni tí máa ń yẹ̀wò rẹ̀ oṣù ọlọ́run bá fi ilé wọ̀ hadisi ẹlẹ́ẹ̀kẹta oṣù ọlọ́run bá sọ pé yẹ́kọjọ ọ̀nùkùnmí nàná yawmal qiyamah láha àyìnáni tẹ̀bṣẹ̀rọ̀ni tubsirani wa udnani tasma'ani wa lisani yamtiku yaqul inni wakaltu وبكل من دعا مع الله إلها آخر وبالمصورين yóò jáde láti inú náà níjọ́ kan yóò jáde láti inú náà níjọ́ gbọ́dọ̀ lè kíyàmá ẹlẹ́kọ̀ọ́ ká tó ṣe pé ó lójú méjì tí fi ń rí rẹ̀ ó létí méjì tí fi ń gbọ́rọ̀ bákan náà ni àwọn kan tí fi ń sọ̀rọ̀ yóò máa sọ báyìí pé èmi iná ẹ̀ ni mo wà ní mo gbé ọ kalẹ̀ fún nǹkan mẹ́ta wọ́n gbé mi kalẹ̀ fún nǹkan mẹ́ta kan èkó lè jà báàrin náà ní gbogbo olùjẹ ní ń pa èmi wọn ni màá jẹun ní ẹ̀ láti inú náà ọ̀bí kó lè máa dáàmú ọlọ́ìlá àní àhà àti gbogbo ẹni ọba pèpè nǹkan míì tó pe ẹlòmíì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run wọ́n bí lè mo sọ wèrè ohun tá a fẹ́ lò gẹ́ nìyẹn o àti gbogbo ìyàwó yẹn yàwó rá nǹkan àwọn jáde láti inú náà tó ṣe kóhun ni wọ́n máa jẹ wọ́n níyà sísí láti sọ híhà tí fa àlùbánisè twenty five afa abdullahi ibn àwọn náà tún ṣàlàyé nípa pé ó ń ṣe ọlọ́run ọba sọ báyìí pé kullu musawwiru finnar gbogbo yàwòrán yàwòrán iná ni wọ́n lọ yuj'alu lahu bi kulli suratin sawwaraha nafsan wọ́n máa sọ pé gbogbo àwòrán tó bá yà ọ̀yà fẹ́mi sí i la tọ̀tún àdábòhó fi jahannam torí ẹ̀ ní ó fi máa jẹ́ nínú níyà nínú náà jahannam ọlọ́run làwa lélẹ́yìí àfáà ló gbádùn sí jáde hmm, hmm, ẹ̀yin ẹ̀yàn máa sọ pé ọ́ ẹgbẹ̀rún ṣàwòrán ẹyẹ káyà fọ́tò kò sí fọ́tò ló jẹ́ ànẹ́bì tẹ́ra rẹ jẹ ànẹ́bì ọ̀yẹ́ o kò sì yàtọ̀ rẹ o fọ́tò ní fọ́tò ọmọ ajẹ́ àwòrán láwòrán ọmọ ajẹ́ àfità àbá pé fọ́tò tó wà lórí Facebook tàbí fọ́tò àbá pé láwòrán mọ́ lókun oríṣi ọlọ́run bá sọ fún ọ náà àdéṣe kẹsí ìyàwó aṣa tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ oríṣi ọlọ́run bá pé aṣáájú nẹ́ẹ̀sì àdáyébá yàwó mọ̀lẹ́ kì í yáàmá àwọn tó tí ó le jù níyà lọ́jọ́ gbé dàdí kì í yáàmá àlàdínà yòòdọ̀ òun náà bí kọ́lì kìlá àwọn làwọn tó ikú ẹ̀wọ̀n náà láwọn fẹ́ máa dá ẹ̀dá ọlọ́run ọ̀wá ò lè Bukhari wa Muslim mọ́ Bukhari àti Muslim ló gbóhùn náà wá bákan náà fáwọn àbúrò ẹ̀rọ òun náà sàlàyé kó ń gbọ́ tó ń sọ ọlọ́run bá sọ báyìí wípé ọlọ́run bọ́ba àlékè ọlá sọ báyìí wípé ọmọ náà dúlámù mi mọ̀ ń dáhàbà yakhluqu khaliqan ka khaliqi tàlẹ́ntì fi ń sàbòsí tó tó ẹni tó epo lóhun náà fẹ́ dẹ́dá mi gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ mi ọlọ́run fal yakhluqu durra tó bá ẹ bá fẹ́ dá nkẹ́kẹ́ ẹ máa dá ọkà bàbà a ó lè yẹ kòlòkò haba tàbí èso ní oró ẹ máa yàwòrán ilé yẹn a ó lè yẹ kòlòkò ṣẹ̀yìn rọ̀ tàbágbàdo ẹ yàwòrán rẹ̀ dípò tẹ́ máa yàwòrán ẹranko tó lẹ́mìí tàbí ìyẹn tó jẹ́ abẹ̀mí ìyẹn tá a mọ̀ pé ẹlẹ́mìí ni wọ́n ẹ má máa yàwọ́ o ẹ sì má yẹ ẹranko tẹ́ bá ya nǹkan ẹ máa ya ọkà ẹ máa ya èso ní ẹ máa ya àgbàdo fáàbù kọ́yà tí mo sún lọ gbé àfẹ́sì jáde àdìsí ẹlẹ́ẹ̀keje ìyàwó ẹ̀sán sàlàyé kó sí ọlọ́run bá sọ báyìí ó sọ báyìí pé dákọ̀lá aláìyá òṣèlú sọ̀lá ó ń sọ ọlọ́run bá wọlé tọ̀ mí ọ̀kọ́lé sàtàwùtù ṣàwàtà ní ibi kìrọ́ mi fi hi tàmàfẹ́ mo wá dí fèrèsé mi pẹ̀lú ìdí pẹ̀lú ohun tá à ń pè ní kọ́tìn kọ́tìn yìí wá ní èrè nínú falámọ̀rọ̀ ààhù àtàkàhù nígbà tó ń sọ ọlọ́run bá rí ó ti di pọ́ ká kóònù wọ̀tàláwọ̀ ojú rẹ̀ wá change wọ̀ kọ́ọ̀l ya aisha mo pẹ̀rẹ̀ aisha ṣáàdù náà ṣàdábà yín dàlọ́hì ìyá ọmọ nìkì yá má aládínà ìdọ̀ ọ̀hún nàbì kọ́lìkìlá ẹni tó le jù níyà nínú àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ pé dàlọ́kì yá má àwọn tí ikú wọn yẹ ẹ̀dá ọlọ́run aisha sọ pé fakọtọ anáàhù mo wá gé kọ́tìn yìí fàjàhánà mi ní òwìsà àdẹ̀tẹ́ ní òwìsà àdẹ̀tẹ́ mo wá fi ṣe wíì mo fi two thousand one hundred seven

ọlọ́run ó ṣàtúnṣe nǹkan kakọ́ rẹ̀ mi wa afá àbútọ́já òun náà sọ̀rọ̀ pé mo gbọ́ sóńsọ ọlọ́run ọba sọ báyìí pé látẹ́dẹ́ kọlu lùmọ̀lá yìí ká tó bẹ́yìí tàn fi ìkẹlì bọ́nù wà láàṣọ ọ̀rọ̀ tó ń tàmà sí i. àwọn màláìka ò ní wọlé ka ilé wo ni ilé tó ipá jábá ń bẹ́ńbẹ́ àti àwòrán eléré ò ní wọbẹ̀ o afá àbùkọ́ gbéjáde ní àti three thousand and fifty three fáàmùsùn gbéjáde ní two thousand one hundred and six àti sẹ́lẹ̀ kẹfà àbúrò ọlọ́gbà wa oríṣi ọlọ́run ọba ìsádàna jibril alayhi salam alanabi salam jibril gba yọ̀ǹda lọ́dọ̀ anabi amadu salam fakọ́ọ̀lá odòkòlù ọwọ́ sọ jibril pé wọlé fakọ́ọ̀l báyìí ni anabi sọ báyìí pé kaifa adòkòlù wà fi baitika jibril sọ pé báwo mo ti fẹ́ wọlé ìbẹ́ ńlẹ̀ rẹ sátìrùn fi hìtà sọ wíyà gàgá kẹ́ ń bẹ́ńbẹ́ níbi gàgá yìí àwòrán bẹ́ńbẹ́ o fàyè má à ìwádìí o tàbí kọ tẹ́lẹ̀ tí gbogbo máa tẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ gangan fàyín náà mọ̀ á ṣàwìlì mọ̀ àlàyéka tọ́rọ àmàlàíkà ní láàrín ẹdẹ́kọlù bẹ̀yí tán àyè wọlé kan fi ìtasọ̀ rí ẹ̀ ilé tó sì pé àwòrán ń bẹ̀ ń bẹ̀ o afáà ní sáyé ló gbé jáde ní àdíjì five thousand three hundred and sixty five tí alibasi bá jẹ́ ló ń tẹ̀ nínú sọ̀hí wọn sọ̀hí àti dọ̀yí fún wọn tí Abu Dawud gbé jáde ẹ̀yìn èèyàn mi eléyìí mà ní sọ fún wa nípa pé ẹni ó bá fi ọgbọ́ má ya fọ́tò mọ́ jìnà sí ọ̀rọ̀ ànẹ́bì là ń kà sí létí yìí o ọlọ́run jẹ́ gbọ́ o bákan náà ìyàwó ṣàtúgbà sọ̀dà ànẹ́bì àwọn sàálà sọ́nà àdìsẹ́ sọ ọ sàlàyé fún wa pé òun ní pílò kan fi àtàmàfẹ́ èrè bẹ́ńbẹ́ kà á nà ha nà mọ̀rọ̀kọ̀ númùrùkọ ọwọ́ dà gẹ́gẹ́ bí pé èrè o ò tí wọ́n ṣe papọ̀ mọ́ aṣọ yẹn ni fàjà ànábì bá dé fàkọ́ ọmọ báyìí nà bàbá yìí ọba dó lẹ́nu ọ̀nà méjèèjì lẹ́nu ọ̀nà wọ̀já àlàyẹ̀tàgọ́ jẹ́ ọ̀wọ́jò ọba ojú rẹ̀ bá change fàkúntù mọ́ aṣọ báyìí ìyẹn àìsàn ni pé mọ́ àlàyé ya Rasulullah kí ló ti wà rẹ̀ ń ṣe ọlọ́run kọ́ mọ́ bá lọ á rí ìlú wisada kí ló ṣẹlẹ̀ sí pílò yìí kí ló dé kọ́ látú wisada tó jà altu àlákàlẹ̀ ìtẹ̀tẹ̀jẹ̀ àlehà àmúṣebílò yìí kò lè jẹ́ nìkan tó rọ̀gbọ̀ kú lé lórí ni. qal anabi sọ báyìí pé amma alimti anna al-malaikata la tadkhulu baytan fi sura tí wọ́n mọ̀ nípa màláìkà wọnú kìí wọnú ilé kan èyí táwọn yẹn bá ń bẹ̀ ń bẹ̀ Allahu akbar Allahu akbar gbogbo wọn tó lè gbọ́ ọlọ́fẹ́ sí lọ́hùn fọ́tò ṣéwù ló kanú ilé lọ wàá nà máa ń sọ́dà àlè sóòrọ̀ tá yọ á dábò yà ọmọlẹ̀ kìyàmà ẹjọ́ bá tí wàá yà àwòrán yìí wọ́n máa jẹ́ wọ́n ní ẹjọ́ kìyàmà yẹ kó wọ́n máa yọ máa sọ báyìí pé ah yóò máa kọ̀lá tọ́m ẹfẹ́ mi sí wọn tẹ̀ ẹ̀ dá afọ àbùkọ́ ló gbá sí jáde ní àdísì three thousand two hundred and twenty four ẹ̀yìn yẹn mi àdísì kejì láyà wá ṣàlótú gbà wá ó ń sọ fàjá àti tílíkà sáà àkókò náà bá dé wà lámìyà àti ìbí ìlú ọ̀wá o ọ̀fi yẹ́dì yìí aṣọ igi wa ń bẹ̀rẹ̀ wà níbi àṣọlá ń fa àlẹ́kọ́ hà mí yẹ́dì yìí ọba jù látọwọ́ rẹ̀ wọ́kọ́ọ̀lá máa yá kọlùfù lọ́hùn wà dá ọlọ́run bèè sí ìyapa àdéhùn rẹ̀ wọ̀là rúṣùlò wọ̀là rúṣùlò bẹ́ẹ̀ náà làwọn òjíṣẹ́ rẹ̀ tó mọ̀lítàfàt lẹ́yìn ọba wòye fáyidà járò kẹlìbà tàṣàṣẹ̀rí rèé báyìí ló ti rí ajá kan lábẹ́ ìtẹ́ rẹ̀ fàkọ́lá ya aisha ó ní ìrẹ́ aisha ó mọ́ta dákàlá ádá kẹ́lìbù àhúnà ìgbà wọlá jẹ́ ìwọ bí fàkọ́lá ti wallahi ma daraitu fa amara bihi fa akhraja so báyìí ni omi ọmọ ó mọ̀gbàtọ́jà ìwọ bí yóò ọba pa aláṣẹ pé kó jáde fàjá jìbìlì jìbìlì wá sẹ̀ dé fàkọ́lá sọ̀sọ́lá àníwá pé ah wàá sani fàjà lásùlákà fàlámùtà sí ó sàdéhùn fún mi kọ́ wà mo sì ti jókòó ọ̀wà báyìí ni màláìka jìbí sọ pé màní àní lè kálíbù lẹ́dí káàní fi bẹ́ẹ̀ tì ajá tí ń bẹ nínú ilé rẹ̀ yìí lọ́kọ̀ fún mi láti wọlé o iná láàánú ẹ̀dọ́kọlù ibi tá a fẹ́ lónìí ọ̀ láàánú ẹ̀kọlù bẹ́ẹ̀ tán àwọn èèwọ̀ nínú ilé kan tí kálíbù wọlé àsòrọ̀ ilé tí ajá bá ń bẹ ń bẹ àti àwòrán kásọ̀ra o afa àmúṣe ló gbádùn lẹ́dí ní àdìsí two thousand one oh four two thousand one oh four bákan náà sọ wàlẹ́ àrọ́júlú anyes náà dáríkà ó sì kọ̀ fún ọmọ ìdí ní ẹ̀kọ́ máa sí bẹ́ẹ̀ ẹ̀kọ́ máa o sírísí láti sọ híhà ní ìdí ní ojú ìwé sísè seven oh nine kẹrìnlá ọmọ ó ní pé mo wọlé tàn níbi àṣálá nílùú kàábà àwa àwọn àwòrán kan tó yẹ pé àníbi àwọn fàdá bìdálùwì mi ọba pèpè fún omi pé kó bá wọn gbóhùn fàtẹ́tù mo bá lọ fàjáàlà yẹmọ́wòhà ọba bẹ́ẹ̀ sí pa àwọn àwòrán rẹ̀ nínú kàábà ọ̀yẹ̀kú olùkọ́ tọlọlọ́wù kọ́wọ́mọ́n ìsọ̀wérò ọlọ́run bọ́ bá ogun àwọn ìjọ tí wọ́n ń yàwòrán yọ́ bá wọn já o mọ́ aláyẹ̀ kòlòkóòn àwọn tí wọn ò lè dá nkẹ́ka afa àtọ̀bọ̀rá ló gba àánú mọ́jámù kẹ̀lé rẹ̀ ní àdìsí ní fọ́ òsèwọ̀n àfàlùbáṣibà jẹ́ ló ń tẹ̀ nínú àlẹ́ ìrìwá wọn ní àdìsí one thousand five hundred twenty eight àfọwà abul wọ́n sọ fún ó sára pé alì sọ fún báyìí pé aláwọ̀ àbáhànsà ká aláàmọ́ àbáhànsà ní alẹ́ ìwọ̀sọ̀ sẹ́lá tó jẹ́ rí ọ́níṣẹ́ èyí tó ń ṣe ọlọ́run bá náà rẹ́ mi tàdá sóra kan ìlà tọmọ́sítàá rí pé o ò ní rí èrè kan tàbí fọ́tò kan àfikọ́ ya àfikọ́ fọ́ àfikọ́ ká àkọ́bùrán ṣàtọ̀fà ìlà sàwọ̀ ìta àfi tó bá sì rí sí àárẹ̀ kẹ tí wọ́n fún lọ́lá rí ipò ṣe é dọ́gba àfáà mùsùlùmí jáde àtàwọn àdísì mìíràn nínú rẹ̀ ni pé ànábì àwọn sọ́lá sọ pé asúrọ́tù arras àwòrán gẹ́gẹ́ orí ni o fàyídà kọ́ta àkótẹ arras tí wọ́n bá ti gé orí rẹ̀ fàlà asúrọ̀ kò sí ohun tí ń jẹ́ àwòrán mọ́ gbogbo àwòrán tá a bá ti gé orí ẹ̀ kó o ti kó láwòrán kájìnà sí kájìnà sáwòrán kó dá ṣẹ̀tọ́ máa tètè gbá yẹn mú bẹ́ẹ̀ abẹ́lọ́ ọlọ́run dàpọ̀ má jẹ́ ṣàtọ́nà ọgbà àmọ́ ṣẹ̀tọ́ sí má tètè wo ara ẹni tí pé ibà máa ń ya kódà wọ́n máa béèrè lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí máa ń lò wọ́n ṣe ẹ̀ ní fọ́tò rẹ̀ ni ẹ mú fọ́tò rẹ̀ wá kí wọ́n lè bá a lò ó lọ́nà tí ọ̀dà ọlọ́run làwọn bẹ́ẹ̀ o bí ìlàdó lónìí àkólò kan lè hádà àṣàfùlà rẹ̀ wọ́lákùn ọ̀lẹ́sà ilé mùsùlùmí náà mẹ́kùlẹ̀ dán innahu huwal ghafurur rahim.